الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ومن أجل لقكم من رمضان على قليل شوغان 1447 الصيام ليس بلون أبي الله عز وجل وسني رمضان وسلسلة وبلوة وما تفتش ولوة وتعطيني الصيام ونعني الإمساك عن المفطرات من طلوع الفجر الصادق إلى غروب الشمس بنية التقرب إلى الله عز وجل كما جاء فتمام فجنا تبقون تتما سجدة أتن تتما تميمون فتجنا تبالوكو láti ìgbà tí àlùfáàjáre òdodo bá ti yọ títí tóun fi máa wọ̀ lójoojúmọ́ pẹ̀lú àníyàn à ń ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fún ọlọ́ọ̀ eléyìí là ń pè ní ọ̀ṣọ́yà ètò tí màá fi pání tí ń ṣe láàrin àsìkò yìí kò gbọ́dọ̀ jẹ kò gbọ́dọ̀ mu kò sì gbọ́dọ̀ ṣe nǹkan kan tó ní ìtumọ̀ jíjẹ kọ́ wá ọ̀nà kí nǹkan kan kọ́ dọ́nà fún un bóyá gba inú etí imú tàbí ẹyinjú nǹkan kan kò gbọ́dọ̀ jẹ́ ọ̀nà fún rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jìnnà sí ìbálòpọ̀ àti gbogbo ohun tó lè mú kí ìbálòpọ̀ ṣẹlẹ̀ lásìkò tí ń bẹ láàrin pálíkàjà bí òdodo yọ sí ìgbà tó ràn ọwọ́ èèyàn gbọ́dọ̀ wá sí gbogbo ẹ̀ láì jẹ́ kọ́dà níyà nítorí pé láì ká níyà ọ̀ṣùyà ntòlẹ́dẹ́ ọ̀ṣùyà lọ́jọ́ ìfìyàjẹra rẹ̀ nítorí pé gbogbo òjọ́sìn iná ló ń bùkátà níyà. هنا بيت النبوة محمد صلى الله عليه وآله وسلم أن لا صيام لمن لم يبيت النية من الليل gbogbo ẹni tí o ti forú dàníyàn kò ní í sísù yá àmú fún ètò túmọ̀ sí pé a gbọ́dọ̀ dàníyàn sùn ẹni ọ̀gá dàníyàn sùn lálẹ́ tó bá jí lóru láti jẹ́ sáré kó ikú ń dàníyàn dàníyàn lálẹ́ ká gbalérò wọn náà ní kó dàníyàn kó tó bí kí àlùfáàjà rí èso tó yọ ọba àmọ́ sùn dàníyàn látàlẹ́ kó tó bí kí àlùfáàjà rí èso tó yọ nínú ọkàn làníyàn máa gbé ọ̀ọ́dà lánìyàn lẹ́nu rẹ̀ tọ́fẹ́ tuntun yá mutọ́lá láti fi jọ́sìn fún Allah eléyìí ni láti fi kọ́ àwọn ọmọ wa káwọn náà dàníyàn yìí ojoojúmọ́ pẹ̀lú àníyàn jẹ́ ìfipá ní ẹyọ kan fún gbogbo ọgbọ̀njọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n rárá ojoojúmọ́ ìjọsìn kan ni tọ́dájú gédégbé ṣèṣe pé dídára tòní kòkó títọ̀ lọ dà bíbàjẹ́ tòní kòkó títọ̀ lọ bàjẹ́ ìrẹ́ ló ṣe bùkátà níyàn fojoojúmọ́ ṣèyá mu Ramadan ọ̀ràn yẹn ni o nọ́mbà kíláàsì ni kì í ṣe nọ́mbà fẹ́ lópin ìgbà tí yẹn bá jẹ́ mùsùlùmí yàtọ̀ sẹ́ni tí kì í ṣe mùsùlùmí kò sẹ́ni tó bẹ̀ ọ́ nítorí pé gbogbo ìjọsìn àwọn mùsùlùmí àwọn mùsùlùmí nìkan la làbọ̀ lọ́rùn ẹni ọ̀jẹ́ mùsùlùmí kọ́mọ wulẹ̀ ti àjẹrà rẹ̀ nítorí pé gbogbo tó ṣeun tó ọ̀gá ti jẹ́ mùsùlùmí òfo àti òfo lásán ní ọ̀gá sí وقدمنا إلى ما عملوا من عمل وجعلناه هباء منثورا الوان دبون تقبل عليك أصاب يركو يعتقون سدان إسلام إنني ما جمولي صيام رمضان في من دون يمية لوري ẹni tí kìí ṣe mùsùlùmí látàrí wípé lóòótọ́ bàbá àtìyá rẹ̀ mùsùlùmí wọn láti jọ tó ń ti bàlágà kò fi jọ kàn sẹ̀sìn rárá rárá ó sì ń gbó pa mùsùlùmí ká irú rẹ̀ kọ́ ni wọ́n pa láṣẹ wípé kò sọ̀tò yá àmọ́ Ramadan mùsùlùmí níwájú àti lẹ́yìn tí ọmọ forúkọ lásán jẹ́ mùsùlùmí ẹni tí ń ṣe ojúṣe rẹ̀ nínú Islam tí kìí fẹ̀sìn ráàlì ojoojúmọ́ ní sẹ́sì ètò Ramadan ẹ̀jẹ̀ ń di mùsùlùmí ọmọ jùmọ̀ jẹ́ǹde mùsùlùmí àwọn akọ́ àwọn ẹni tí ń fojú ojú máa ń sẹ́ẹ̀tì àwọn là ń bá wí ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè àkàràmọ̀kọ́mọ̀ wá wèrè ẹni tó ṣe pọ́ńpẹ́wín ààlà ìjọsìn bọ̀ wọ́n lọ́rùn nítorí pé làákàyè tẹ́rí yẹn òun náà ni àyè tí ń bẹ láàrin yẹn wọ́n máa tàtàrà rẹ̀ báyàn sọ̀rọ̀ pé má ṣe ẹni tí òun ní làákà kí lè fẹ́ sọ fún pé kò sí kí lè fẹ́ sọ fún pé kọ́ mọ̀ sí torí ẹ̀ yóò ní làákà ẹ̀ ó sì jẹ́ni tó ti bàlágà àwọn ọmọ wa kéékèèké ṣèyá mọ̀rọ̀mọ́gbọ́n kì í tọ̀ràn yàn lórí wọn ṣùgbọ́n afẹ́ pé ká máa kọ́ wọn ká máa ṣe wọn lójú kòkòrò láti ṣe lọ́nà tó ṣe pé tọ́mọ bá tiraka ṣe tán ẹ lè máa sọ fún pé tọ́ ọba fi lè ṣe tán ẹ pé òkú ẹnu ró títí dàtò tá a sínú ọ̀gbẹ̀bù ẹ̀bùn tí ó sì gba ọmọdé ọjọ́ ẹni lásán ọmọdé ọjọ́ nǹkan ọmọ rọ ìjàmbá láti kínkínní ẹ̀fún lẹ́bùn bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn sàhábà máa ń ṣe pàápàá jùlọ àwọn ọ̀nsọ́ wọ́n máa ń sọ àwọn ọmọ kéékèèké lójú kòkòrò láti ṣoṣo yàn wọ́n sì máa ń fún wọn lẹ́bùn láyé gbọ́n àwọn bàbá bàbá àwọn náà gbìyànjú láti fẹsẹ̀ kó àwọn ọmọ wọn nínú ọgbọ́n táwọn bàbá bàbá wa máa ń dá náà ní kí wọ́n sọ fọ́mọ pé kó gbàdí àìlà tó bá gbàdí àìlà wọ́n kọ́ ọ lẹ̀ fún kó ti gbàdá jù tó bá di lọ́la ó ti bá gbàdá àìlà àgbàdá ìlà kọ́ àgbàdá ìlà ó dojúmọ́ kan báyìí wọ́n máa sọ fún pé ìdajì ìdajì tó ń gbà wọn náà gba mélòó ní Ramadan ọ aláàkóso wọn lẹ́sàn ojú kòkòrò ni wọ́n ń ṣe kíkọ́ àwọn ọmọ àwọn náà sẹ́sì ṣùgbọ́n ó ti yé pé eléyìí ò ṣe déédéé ẹ má fi àjọ ọmọ ojú ọmọ kankan kankan láìsí ládá láìsí ṣe jáde láti gbogbo wa ti yìí títí tí ó fi di máa ọmọdé lọ́mọ ọjẹjẹjẹ lánàá lórí lónìí ẹ àfi ká ẹ máa kíyèsí kọ́mọ wà ń tòsí yín gbogbo gbà ọmọ ẹ̀jẹ̀ pé ọ̀dà nìkan wà tọ́mọ ìwọlé tó lọ jẹun tó yò tọ́mọ wa pé òun tún sòyà mọ̀ ń ṣe nì òfin kankan tó tún ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀yin náà tó wá fi hàn pé tó bá ti lè di mú tó sọ tó bá ti dàsìkò sínú àwọn ẹ̀bùn rẹ ló ń wọ̀ ẹ̀rì pé torí ẹ̀bùn díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ àmọ́ ẹ má ṣe tí ó mú kó tètè wọ ọmọ lọ́rùn bí máa bá lọ báwa náà ṣe ń ba lọ bá kíni lọ ọmọ ọdún méje ẹfẹ pọmọ ni ọmọ ọdún mẹ́jọ wọn ti sìnkú ẹfẹ hàn léèmà tó bá tó bá ṣe kan lónìí ẹjọ sinmi ẹjọ méjì tó bá tún ti jọ kẹta ẹtún ní kó tún ṣe ẹtújọ sinmi ẹjọ méjì tó bá ti dọdún mi ó lè jẹ pé jọ kọ̀ọ̀kan láàmà sílẹ̀ tọdún mi bá tún dé ó lè jẹ pé ojoojúmọ́ ní ọmọ àti torí ẹ ẹni tí ọjọ́ ràn lé lórí ọjà ni tó fi bàlágà ìbáàjọ ọkùnrin ìbáàjọ ìjọbìnrin lọ́jọ́ ẹni tó ṣe pé kì í ṣe onírìn àjò kì í sì ṣaláàrẹ̀ àti onírìn àjò àtàláàrẹ̀ ọlọ́ àjọ ọjọ́ ó ṣe dẹ̀kun fún wa nígbà tẹ wà lórí ìrìn àjò tẹ̀ ń lọ síbi tẹ̀ ń lọ afúnyín ní ìdẹ̀kun ike ẹlẹ́mẹ́sì sígáàmù Ramadan bóyá ọ̀rọ̀ yín lọ́rùn láti ṣe àbó ṣòro fún yín láti ṣe ìdẹ̀kun tó lọ́wọ́ ṣe fún yín nù aláàárẹ̀ torí pé pẹ̀lú àárẹ̀ ìpọ́njú ni fún tó ń bá tó ní fún wa máa ṣe sòyà olùwà ṣe dẹ̀kun fún wa àmọ́ fàáìdẹ́tò ní ayé mi ọkọ wọ́n san padà lẹ́yìn Ramadan o wọ́n san padà lẹ́yìn Ramadan tẹ́ kọ́yọ́ ọjọ́ tẹ́ jẹ́ ẹ san padà lẹ́yìn Ramadan ìgbọ́n wa tí wọ́n pàkíyèsí wa tó ń taarẹ̀ tó ń tirin àjò wà á ń tọ́ nǹkan tó ń ta rẹ̀ mọ̀ kẹsì síyàm ló lóore fún yẹn o tó bá ti kẹ bá mọ̀ gbogbo ọjọ́ ayé tí kìí ṣe Ramadan kò lè dàbí Ramadan ká gbìyànjú sojú kòkòrò láti má jọ bọ́ mọ́ wa lọ́wọ́ nítorí àárẹ̀ kan ìrìn àjò kan ńlọ́dàjù. bákan náà ẹni tí Ramadan tọ́jú ọ̀ràn rẹ̀ lórí yóò ẹni tó lè ṣe yóò ẹni tó lè ṣe torí pé olúwa ẹlẹ́dàá wa kò fẹ́ kó wàhálà bọ̀ wá lọ́rùn kò fẹ́ la wàhálà bọ̀ wá lọ́rùn kò gbé ẹrù káàlì ẹrù kò fẹ́ gbélé wa lórí torí ẹ̀ lọ́jọ́ pé èyí ta arúgbó kùjọ́kùjọ́ àwọn bàbá arúgbó àwọn màmá arúgbó wọ́n bẹ nínú wọn tó ti bó ti ṣe dàgbà ẹni tó lè ṣe ó wà nínú wọn ẹsẹ̀ tó tó bá tẹ̀ wò ọ̀dà kan nù màmá ò sì kú tẹ́lẹ̀ à ń gbé wọn sóòrùn ó mú kí wọ́n máa ṣáàjì ó di ike wọn tuntun yá màmá lè lọ bẹ́ẹ̀ ni orí ẹ máa kíyè sáwọn arúgbó yín omi ìlàgídí o ẹ̀mí náà mi náà tó tí mo ti ń sébọ̀ ká tó kó sí àlè ẹ yà ẹ má ṣe ẹ má ṣe ra yín létí ẹ má ṣe ẹ má ṣe ra yín létí alẹ́ lómi wà yóò lọ́wọ́ fún kí bá ti fi sọ. bàbá àfàwà kan wà ní Saudi yẹn bàbá yẹn ṣe nǹkan tó tó ọdún kan lé mẹ́la one hundred and fourteen years tí bàbá yẹn ti to ya ṣèṣù yá ẹlòmíín wà bẹ́ẹ̀ ẹlòmíín wà bẹ́ẹ̀ pé tó ti tó ọmọ àádọ́rin ọdún kọ́tà wò ọdún ara tí àwòsàn. kálukú pẹ̀lú tí fi ń kọ́ra ṣé mo tó ń bẹ́ẹ̀ àwọn àwọn tó ti pé bá gbogbo ọjọ́ alùpàmì gbogbo ọjọ́ ní ọmọ ọjọ́ ayé wọn wọ́n máa fi kẹ́nu ró ṣé àwọn kékeré bá ìrọ̀rùn náà ni fún wọn àmọ́ wọ ó ti pé láti lọ sọ sí lómi má nǹkan torí pé láti Ramadan sí Ramadan ọdún kan gbogbo ìdá sọ pé tó àràfà ẹ asúra tásúà ẹ kọ́mọdéjọ́ mẹ́ta kí lọ́kẹ́ ti sè kí lọ́kẹ́ ti sè torí ẹ ti máa ń kara lónìí ẹ ti máa ń tọ́pa bákan náà tẹ́lú àwọn arúgbó yẹn táwọn ò lè ṣe olúwa ṣe dẹ̀kun fún wa wọ́n máa fọ́ aláìní kan lóúnjẹ dípò ojúmọ́ kan èso ń jẹ ìsinu àti oúnjẹ sàárò rárá oúnjẹ ìjókòó kan torí ẹ tó bá jẹ oúnjẹ tútù ni tó bá ti fọ́nlá ẹ̀ nìkan ní mọ́tò kan oúnjẹ òtítọ́ mọ́tò kan eré ìta fi yọ zaka tó sọ tó bá jẹ oúnjẹ tá a ti sẹ ní oúnjẹ tó kó tó má gbóòrú rẹ fún yàn ó tó yóò yàn níjókòó kan ó ti túmọ̀ sí olúwa ti sàmójúkúrò fún wa lórí ìsèyàmù tòun wọ́n lè yọ gbogbo ẹ̀ lónìí yìí wọ́n yọ ọgbọ̀n tọ́mátì fẹ́ máa yọ lójoojúmọ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ aláìní ẹyọkan wọn fún aláìní ọgbọ̀n tó bá ti jojúmọ́ aláìní ọgbọ̀n náà ọ̀gbọ́dọ̀ jẹ́ nítorí gbà lánàá yóò tún gbà lónìí ilé ìjẹ́ tàwọn arúgbó ẹni tó ṣètò yá mu Ramadan ọ̀gbọ́dọ̀ sí nǹkan kan pẹ̀lú rẹ̀ tí ọkọ̀ dínà kó ṣe é bí àwọn bí àwọn obìnrin ti ń ṣe nǹkan oṣù obìnrin ti ń ṣe nǹkan oṣù wọn ò gbọ́dọ̀ ṣe sùyàmù Ramadan gẹ́gẹ́ bí wọn ò ti ṣe gbọ́dọ̀ ṣe ọsọlẹ ìyàtọ̀ tó kàn án láàrin ọsọlẹ àti ọsùyàmù òun náà ní pé gbogbo ọsọlẹ tó dé bá wọn láyé nígbà tá à ń ṣe nǹkan oṣù wọn ò ní san padà àmọ́ ọsùyàmù gbogbo ìjọba ti lè jẹ wọn gbọ́dọ̀ san padà torí rẹ̀ wọn ka iye ọjọ́ táwọn fi ṣe nǹkan oṣù nínú Ramadan táwọn fi tẹ̀sọ̀ yá lẹ́yìn Ramadan wọ́n san padà. àwọn obìnrin tí ń re ma àtàwọn olóyún àwọn eléyìí tó bá jẹ́ tó pọ̀ rọrùn fún wa láti tẹ̀sọ̀ yá látàrí oyún àtọmọ tí wọ́n ń rè ìdẹ̀kùn wà fún wa kíkí wọn lè má tẹ̀sọ̀ yá ṣùgbọ́n iye ọjọ́ tí wọn ò bá ti ṣe wọn kọ́ lẹ̀ wọ́n san padà lẹ́yìn Ramadan bákan méjì wà láwọn eléyìí olóyún tó ti torí oyún rẹ̀ tí ò ṣoṣo yá ṣé ẹ̀rù ti ń bà á lórí ara rẹ̀ ló mú má ṣe ni àbẹ̀rù ti ń bà á lórí ọmọ tí ń bẹ ń kùn rẹ̀ èyí tí ń re má ṣé ẹ̀rù ti ń bà á lórí ara rẹ̀ ló mú má ṣe ni àbẹ̀rù ti ń bà á lórí ọmọ tí ń mọ̀yàn tó bá jẹ́ torí tara tí wọ́n ní iye ọjọ́ tí wọ́n jẹ ni wọ́n kà padà àmọ́ tó bá jẹ́ torí ọmọ tí wọ́n lóyún torí ọmọ tí wọ́n ń rè wọ́n san iye ọjọ́ ń padà pẹ̀lú ojoojúmọ́ wọ́n tún máa bọ́ aláìní ìyẹn ni pé ìyàtọ̀ ń bẹ láàrin kọ́jọ́ pé wọ́n ń bẹ̀rù kábùrú ọmọ tà ni wọn ò tẹ́sẹ̀ sùn yá ọjọ́ yẹn ni wọ́n san padà nìkan. àmọ́ wọ́n ń bẹ̀rù kábúwọ́ mọ̀ sọ́mà ẹni wọn ò tẹ́tọ́ sùyàm wọ́n sọjọ́ ń padà wọ́n tún wá fún aláìní fún ojoojúmọ́ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ jẹ́ ibi tí wọ́n pín àwọn èèyàn sí nínú oṣù Ramadan bẹ nínú àwọn èèyàn tó ike ń ṣe ń ṣe àbí àkókò wọn lórí ìdìbò olú ẹlẹ́dàá kó sì gba ìsìn náà lọ́wọ́ wọn. wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe wípé wọ́n ti dàgbà ṣùgbọ́n wọ́n rí pé agbára àwọn tó ka àbí àlọ́ kọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wọn àti pẹ̀lú ẹ̀sán wọn. wa náà ó sì gbogbo wa lára olú kó fún wa ní àlàáfíà tó péye bọ́ràn wa láti lè ṣe gbogbo àwọn àjọsìn náà dáadáa ó sì ṣe láti wọ́gbà lọ́wọ́ wa kó má sàlù aláya wa tó bẹ̀rẹ̀ rẹ̀ iná ní kó lu akọ́ràn wa lọ tó ká lè parí rẹ̀ lálàáfíà ní ìfẹ̀tí ọ̀tẹ̀ wọ́gbà lọ́dọ̀ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك